naam ìbéèrè ọmọ ìyá wa wípé ìmárò ìròkúrò kí ni àwọn nǹkan tó ń fà kí sì ni àwọn nǹkan tí a lè máa ṣe láti lè mú ọkàn wa kúrò ń bẹ àkọ́kọ́ òun ni wípé ká lọ mọ̀ wípé gbogbo nǹkan tí a bá ń rò pátápátá nínú àwọn nǹkan tí ọlọ́run ọba àlékè ọlá tó lè béèrè lọ́wọ́ wa tó sì lè tàta rẹ̀ ó lè fìyà jẹ wa ó sì lè tàta rẹ̀ ó lè san wa ní ẹ̀san dáadáa torí wípé nínú ọ̀nà tá a fi ń sin lọ́wọ́n ọba òun ni àwọn èrò tí a bá ń rò inú ìyànnà ìrántí ọlọ́run azikiru bilqalb òun rántí ọlọ́run pẹ̀lú ọkàn wa tí a bá ti wá rántí nǹkan mi tó yàtọ̀ sọ́nà ọba pẹ̀lú ọkàn wa ó lè máa jẹ́ sábàbí aburú fún wa ọlọ́run ni walaqad khalaqnal insan a ti dá ọmọ ẹ̀dá ènìyàn wa na'lamu ma tuwaswisu bihi nafsu a sì mọ ohun tí wáṣíwáṣà èrò tí ó máa ń wá sínú ọkàn rẹ̀ wà nahnu aqrabu ilayhi min hablil warid asọmọjú káṣọ ọrùn rẹ lọ ọlọ́run ọba sọ ń bomi wípé tó bá di ọjọ́ gbẹ̀ǹde alqiyama gbogbo inna sama'a wal basara wal fuhada kullu ulaika kana anhu dájúdájú etí tá a fi ń gbọ́ àti ojú tá a fi ń rí àti ọkàn tá a fi ń wò gbogbo ẹ̀ pátápátá ni ọlọ́run ọba máa bi léèrè nínú suratu Qaf bákan náà ọlọ́run ọba àlìkẹ́ ọlá ń sọ fún wa wípé ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid ọmọ ẹ̀dẹ́ yìí ò ní wí ọ̀rọ̀ kan jáde àyàfi kó ṣe pé rọ̀kìbù àti àtìdì ń bẹ pẹ̀lú ẹ̀yìn àwọn màláìka tí wọ́n ń kọ àwọn nǹkan ìsílẹ̀ ló fi jẹ́ ń pa gbọ́dọ̀ mọ̀ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ gbìyànjú láti máa fi ọkàn wa ká máa fi ro dáadáa anabi muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé yáàtì ṣaitanu ahadakum èṣù wa máa wá bá ẹnì kọ̀ọ̀kan nínú yín fayakul àwa máa sọ fún pé aina Allah man khalaqa kada wa man khalaqa kada wa man khalaqa kada ta ló dá ilé ta ló dá ilé ta ló dá ilé ọmọ ẹ̀dẹ́ yẹn wa máa sọ fún ṣẹ̀tàn pé nínú ọkàn rẹ̀ pé Allah Allah nígbà tó bá wá dé lẹ́vù kan ṣẹ̀tàn wá béèrè pé wa man khalaqa Allah tó bá jẹ́ pé Allah ló dá gbogbo àwọn ilé ìta sí dárúkọ ìta wá ló dá Allah gan fún rẹ̀ anabi sallallahu alaihi wasallam ní wa man wajada nafsahu fi dhalik ẹnikẹ́ni tó bá bá rẹ̀ nírú pọ̀ báyìí fàlìyàkùn kó yá sọ wípé amantu billah mo gba ọlọ́run ọba gbọ́ kó sọ pé mo gbọ́ ọlọ́run gbọ́ níbòmíì ó ní fàlìyàsta'iz billah kó wá ìṣọ́ ọlọ́run ọba kúrò ní ọ̀dọ̀ ìṣù pẹ̀lú kó sọ pé a'udhu billahi minash shaitanir rajim níbòmíì ànábì ní fàlìyàkùn qul huwa Allahu ahad kó sọ wípé qul huwa Allahu ahad ahad ṣòtìyẹ́ so ló fi jẹ́ wípé èròǹgbà wa gbọ́dọ̀ gbìyànjú láti máa sọ lẹ́yìn náà òun ni wípé ká gbìyànjú ká rí pé à ń rò nípa ìsìn nípa ọlọ́run ọba àti nípa dáadáa ní gbogbo ìgbà béèyàn bá ṣe fi ọlọ́run ọba sínú ọkàn ẹ̀ bẹ́ẹ̀ ni ló ṣe máa bá ọlọ́run ọba abdullahi bin masoud rọ́dì alaanihu ó ní ó tòlóbù kọ́lùbákà fi sàlẹ́sà ti mọ̀ wá pè ó ní gbìyànjú máa wá ọkàn rẹ síbi àwọn nǹkan mẹ́ta fi zikiri la máa wá lọ síbi ìmọ̀ràn ti ọlọ́run ọba wàtíláwàtí alukur'an àbí kó máa wá lọ síbi pé kó máa ka Qur'an wà fil khalwa àbí pa pé kó dá wà níwọ̀n nìkan kó máa rántí ọlọ́run ọba àlèkè ọlá so tó o bá ti rí ọkàn rẹ níbi àwọn nǹkan mẹ́ta ìfà innahu la qalbalak ò ní ọkàn rere nìyẹn o kọ́lọ́ọ̀bà kò fi wá ṣe kò ń gẹ dáadáa àwọn nǹkan tó máa ń fa wáṣíwáṣọ èrò burúkú yìí nínú ohun tá à ń fojú wa wò béèyàn bá ń wo fíìmù tí ó da tó ń wo àwọn nǹkan tí ó da ó lè máa lídìí sí kó máa rò nípa àwọn nǹkan yìí àwọn nǹkan tí àwọn èèyàn tá à ń jókòó tì téèyàn bá máa ń jókòó sí àwọn èèyàn burúkú ó lè fà òun náà ni nínú ẹ̀ ni pé a ṣèṣirò kéèyàn máa ṣe ṣèṣirò àbí kí wọ́n máa sa ṣèṣirò sí èèyàn so ẹni tó bá ń ṣẹlẹ̀ sí tó ti ń ṣàdúrà tí orí nǹkan ṣe ó lè padà ṣe rókèyà torí lè jẹ́ pé àṣàṣì náà ni ó fà kọ́lọ́ọ̀bá kó dáàbò bò wá kó máa fi ṣú ẹ̀ṣọ́ wa báwo kọ́lọ́ọ̀ fi kún un.